So guys, how Tinubu used Emilokon to deceive the Yorubas. Now they wish they had someone who is more competent than Tinubu as the president of Nigeria. This revolution that is looming, it appears the Yorubas are even the ones to spearhead it. Because guess what? The people are angry. They are very, very angry with Tinubu at the moment. Take a look at this. Go to wait. We are not going to wait till when it, it becomes 10,000 we are going to do something tinubu must go he must go i'm a yoruba man he must go go. so guys you are seeing it for yourself i'm going to let you watch this video i'm going to allow you take a full look at the reactions of people, you get to know that people are really angry. I mean, like they always say that a hungry man is an angry man. You will see that expression of hunger and anger in these people. That's to tell you the extent to which Nigerians are suffering under the leadership of Tinubu. Even his own tribal people are crying out. Take a look. Go to wait. We are not going to wait when it, it becomes 10,000 we are going to do something Tinubu must go he must go I'm a Yoruba man he must go he must go. Don't even see the Yoruba feel like. Nothing like our local. Wetin our local no be poverty wey reach us. Poverty, hunger, people na dying every second, every minute. We don need all those one. Let them forget about the jet. If uh, this, this, to this one no be the first and the last. Eh? I've said it last time say if Baba no competent to rule Nigeria let him move eh? make him resign make him resign there make another person enter old age is worrying him old age is worrying him I think this thing need the swagger the dobale dobale waiting October first dey come we go see the one wey go whether na swagger whether na swag tech na him go talk. all right then shege. Uh, uh-huh. people na. You mean uh, uh, Tinubu? Yeah. As uh, for the government, yeah. the government hard though. I no go lie for you. They hard, but we see the beg us, huh? So you say Tinubu was past Buhari. Ah, uh, na today. Worse well, well. Times ten. Times ten. I'm telling you. Worst. Tinubu was past Buhari times ten. I'm telling you, very worst. Worst. Worst. I never see. So you say make they come out. Huh? If dem fit comot am, I need military, make military take over of dis country. Make dem take over. So may we rest. All these villa, nothing dey go help us to na to to to come with dis country. To comot dem. Make dem comot dem, make dem remove dem. All make right. a military man come. So we dey beg dem. Make dem come help us. Make dem eh, make dem come eh, achieve uh, do something for us because we dey suffer well well. Right. Joy, everywhere I don read, everywhere I don steal. Tinubu is not helping the matter at all at all. Tinubu is not helping the matter. At all, at all, it's not helping the matter. At least we have seen some states they have protests, you know, and during the protest, they say that it's peaceful protest. So as we are doing this thing peaceful now, it should allow us, uh, it should allow everything to come down. Whenever this thing goes to the time that it will become, it will become like, like problem, is when they are, they are going to be talking that tinubu family are uh, arrange this country this country is collapsed is you know. no ma alokan. no ma eh it's yoruba turn na everybody know na. why is he working out for you. na this year our local eh our local na it's like we go carry buhari come back o. Oh, because we dey miss buhari now. we dey miss buhari. i swear we dey miss buhari now. buhari sef even try at least buhari keep fuel two fifty two eighty now if i wan go my state now show state now i go dey spend twenty-five thousand thirty thousand to go my state Not be juju be that na juju na make tinubu find way come call us So oh. because no, this country we are now everything don cost if you buy spaghetti today tomorrow you go buy under money everything no so we are pleading the country they should help us no work now. people don't pack their motor now. people don't pack their motor you no fit tell me I say we buy fuel thirty thousand go carry am here at the end of the day you go still buy fuel three times before you go back your house that is six thousand how much are you dey pay the salary people dey now how much uh, fuel don cost and if fuel cost like this in dey e dey affect our work because people no people don't park their motor they no drive motor again motor don't gree spoil again. so make tinubu baba try. na make baba try you are dey beg before may twenty-nine wey dem swear am in to the power make a find will do something about this so that and we dey march now at least you have like two months and before so memo i right, pray you, okay thank you sir. it's the four litre of beans now something that has ever happened has never happened in this country before okay let's forget about beans a common man food Gary. a plate of it now is almost five thousand naira more than where are we heading to look at it somebody that we see as a messiah Who is that? Tinubu has become our devil in this country. So I don't know, I don't know, I don't know, I don't know what is going on. That thing that is happening in Kenya, very soon you will see it here. It will, happen very soon. Very, very soon. Don't you feel Nigeria? Because it will come to a point, we cannot condone it again. No, no, no. It will come to a point. A common, okay, now we say a gari, cup or I mean, a plate of gari now is uh, what is it? 5,000 plus. Is, are we going to wait till when it become ten thousand naira? We are going to wait. We are not going to wait till when it, it become ten thousand naira. We are going to do something. Tinubu must go. He must go. I'm a Yoruba man. He must go. He must go. Don't you, did Yoruba feel like regretting voting Tinubu? None of Yoruba that will tell you that he did not regret. All of us regret it. Voting Tinubu? Yes. So now Tinubu must go. My last question was, don't be Nigerian youth are afraid because what transpired during the answers. That is what is even, you know, calming them down. The ones that did the answers they are seen in the they are seen in the you know hospital, hospital eh, jail. Uh, jail most of them are seen in jail up to now. So nobody ready to, to, to protest. Nobody. One release of the Igbo saying they are not going to protest. That they are enjoying the economy of the country. Yes, because that is what they say they want to go. The Nigeria said no, that they should stay. So what do you want? What do you want? How do you want them to? to what do you want them to to to to, to say about it? They, they should be happy now. Allow us to go. You know what? Allow us to go. Eh? so what what is if it if it is how how will you behave. So, so Nigeria now situation now dey critical. Uh, we are we are we are on, we are on the red bar. As a Nigeria we are on the red bar. As a Nigeria youth now what will you tell Nigeria your fellow youths to do now. Ah, the, the, uh, there's nothing there's no like advice the for Kenya's now. The Kenya okay you know it has happened here before during endsars there's nothing come out of it when we go on protest now my dear there is not nothing will come out from it it's just only God intervention that we need this, in this country. ẹni kí ló ṣẹlẹ̀ nílùú báyìí bàbá. ìjọba Tinubu yìí ṣèjọba tó dáa. ẹ sọ ẹ sọ tẹ́lẹ̀ ẹ ní pé òun ló máa tún nàìjíríà ṣe gbogbo ètò e èkó sí. ibi àfọkànsí tí kò gbọ́rọ̀ gbàbẹ. ibi àfojúsí ọ̀nà gbàbẹ. ọ̀nà gbàbẹ o torí ọkọ̀ mi ti yọnu ní ìsìn àmọ́ wọ́wọ́ yọ tọkọ̀ ẹni tó ti ní tẹ̀tẹ̀lé ogun àrìn ní mákọ́dọ̀ má ṣe fún gbogbo wa tó gbẹ títí ń jẹ tẹ̀tẹ̀ tí òòrò ń jẹjẹ má kọ́dọ̀ má jẹ kábẹ́rù jẹjẹ. ṣé ẹ gbàdúrà fún bàbá báyìí ni àbí ẹ ṣe pé. àdúrà náà ni tí a sì pè fún ṣùgbọ́n lájẹ́ pé bọ́yá pé kí nàìjíríà kò dúró dáa àwẹ̀ ní bọ̀ ní ìsìn afẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ wa ní ìsìn báyìí náà o ẹni tí ọba dàbí ẹni tí ó jẹun kánú lájẹ pé bá pé kọ́ máa jẹun tó wù kọ́ lọ́mọ kọ́lọ́n jẹ́ lu ọ̀rọ̀ gbọ́ ni o kí gbogbo yòówù pé ibi ọ̀wé tí wọ́n yóò bá fi ṣe kí ló fi rọgbọ́ ẹ jẹ́ kó ṣe o. ṣé kí wọ́n yọ bàbá kúrò mẹ́rin báyìí. àlè kí wọ́n yọ wọ́n kò bẹ́ẹ̀ ọ̀yìn àwa ni wọ́n mọ̀ yọ o. kó mọ̀ fi àjá lọ báyìí. ló kò lè fi àjá ìyá tí fi ń jà kó náà ronú pìwàdà ni tá à ń wí ìdí pé wọ́n yọ kó ronú pìwàdà pé ah, ìyá yìí sọmọ yára torí pé bó ṣe wà ní ìsìn báyìí kò ń wọ̀ mọ́ pé bóyá pé ìyá ń jẹ nìkan torí pé owó tí ń bẹ lọ́wọ́ wọn ò mọ̀ pé bóyá pé pé bákan mọ àwa tá a jẹ́ mẹ̀kàn náà àwa tá a jẹ́ mẹ̀kàn náà kó kó kó ṣe kó ṣe aláàánú ni wá kó ṣe wá. ìlú bàbá ìlú o. kàn wọ́n wa náà òun lọ́mọ bí yóò ti tún wa rẹ̀ tí yóò tún ti nà. kí wọ́n má jẹ́ kí ìyàlọ́ pé pé ìyàlọ́ kàn wá. ọ̀rọ̀ bàbá ẹ ṣe. kí a ṣe pé pé kankan kọ́ ló ń sànù gbogbo wa. àmì àmì good morning sir. ó ní ìlú báyìí. ẹ fìlú lẹ. kò sọ̀rọ̀ báyìí. ẹ fìlú lẹ. ṣé ń gbádùn jàgàbá. a ah, gbádùn jàgàbá mi rẹ ọlọ́run nìkan là ń gbádùn báyìí ọlọ́run ọ̀nà ìgbà rẹ̀ pẹ̀lú ìjọba tuntun yìí tuntun wọn n táwọn sẹ́yìn ni pé àmà bẹ́lẹ̀ náà ni kò ní ta fẹ́ ṣe kọjá ká bẹ́lọ̀ ọlọ́run ló lè bá yọ sí. ṣé wọ́n yìn pitch bàbá ní alọ àwọn wọn yìn ṣe wọn filẹ alẹ ọla ó lè ó lè kò sí permanent something kò ní jòlù bàbá bàbá tẹ̀ sí bínú. owó eh, la fẹ́ rí sọ owó la ti mọ rí sọ a ti ń sọ̀rọ̀ tipẹ́tipẹ́ pé àwa lọ́kàn àwa ló ti kàn sí náà sì rèé. wọ́n jẹ́ pé yàtọ̀ kan wà. wọ́n jẹ́ iye ọ̀kan wà ní o because Nàìjíríà ò fara rọ ẹ wo rẹ́ẹ̀sì tá a rà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a rẹ́ẹ̀sì kọ́ọ̀bù ní hundred naira one twenty one fifty pẹ̀lú ìṣe ó ti di three fifty kọ́ọ̀bù kan so kò kò kò wà pọ̀sibù kankan ojú dàwa Yorùbá o wọ́n wá wá tó sùn àṣẹ sí o ẹ̀yẹ ah, Yorùbá wọn bá wá tó sùn àṣẹ sí ojú tàwa Yorùbá o ọlọ́wọ́ sànù wa. o dojú tàwa Yorùbá báyìí. o dojú tàwa Yorùbá gan ni ànánú ọ̀rọ̀ ànánú ọ̀rọ̀ ó o wọn Yíbò yẹ o dà wọn Haúsá ànánú ọ̀rọ̀ sọ báwọn àwọn ibò pé wọ́n fi owó kún ọjà. ìdùnnú wọn ìdùnnú wọn ni ẹ mọ̀ pé ní ìsìn gan-an lọ́wọ́lọ́wọ́ báyìí gan-an wọ́n ibò gan-an dùnnú báyìí ni wọn bẹ yìí kan wálẹ̀ gan mọ́ torí pé wọ́n ti gbé pé dọ́là olóògè báyìí àwọn náà wọ́n fowó orúkún ọjà wọn so àwọn kan lọ́lọ́jà ọjà àwọn kan lára àwọn kan lára wọn ṣe bísẹ̀sì ju so bó ṣe jẹ́ nu owó olé náà rèé gan-an kò wálẹ̀ mọ́ owó olé náà tó ń lé sí ni so kọ́lọ́wọ́ sànú wa àmín àmín àmín so bàbá yẹn bá wa tuntun wọ́n bá wà kàn sí o. ẹ ṣe ẹ ṣe bàbá bóun ni báyìí. no comment. ẹ bá. àwọn náà lọ́kàn ọ̀sùn mọ́kànso epo mọ́kànso wo. bóòlù ló báyìí. E- e- ìlú làwọn ẹgbẹ́ òkú ni o àdúgbò fọlọ́ ni o. ṣé n gbádùn jagaba báyìí. ní bọ̀dà àdúgbò fọlọ́ sa gbogbo tí kọ́ba ọ̀rọ̀ kí ni ilé ni kọ́ba ọ̀rọ̀ kí ni ó lágbára jù àkàǹgbọ́n wọn ni wọ́n ṣe a ní àgbà àríkànjẹ́ ṣe ń bẹ̀ o wọn ṣe kankan ní fainari. ní kankan bẹ tiẹ̀ ń se kankan bẹ àwọn yẹn ń se lọ́ni àká àgbọ̀n láti ọdún bá ti gbọ́ láti twenty one náà ebi kan lọ bẹ twenty one twenty one tiẹ̀ ń se gbà náà lọ ti náà àgbọ̀n kankan wọn ò tiẹ̀ sí wọn ò tiẹ̀ sí wọn kan ní wọn sọ fún wa pé december january àdín kankan. bàbá jẹ sọ pé bàbá jì bàbá ò sí lébà ẹ wà ní france. wọn sọ wọn sọ bẹ́ẹ̀ bàbá ti gbọ́ ní sẹnẹ aláàrọ náà nù wọn náà bá ti fàtí sẹsímà bí nǹkan wọn ò sí ní nàìjíríà. ṣé wọn gbádùn dubai tó la bẹ se an bá yín náà. wọ́n ní jagaba ti bojú yorùbá jẹ́ báyìí orí bẹ́ẹ̀ kò sí àrí bẹ́ẹ̀ náà ni orí bẹ́ẹ̀ náà orí bẹ́ẹ̀ náà o orí bó ti bẹ́ẹ̀ tó ti gẹ́rẹ́ lórí bẹ́ẹ̀ nu ṣùgbọ́n abẹ́ lọ́n pé kọ́nà ó fún ṣe. ayé bí káwọn ológun kan ayọ̀ bàbá kúrò mẹ́ gbogbo mọ̀ nǹkan tó ń ṣe fẹ́ báyìí. wọ́n bá jẹ́ wọ́n yọ o wọ́n yọ bá ọdún mẹ́jọ ó pè é ọjọ́mọ́jọ́ pè ah. pẹ̀lú bá a ṣe ń ba lọ báyìí. àbó la fẹ́ ṣe àwọn bají náà ni. ṣé torí àwa ló kàn láwa fi fi kalẹ̀ síbẹ̀ báyìí. báyà ti bájí ayé Buhari náà nù tá a yọ da yọ da náà tá a lọ́mọ ìyọ̀tọ́ mẹ́rin ṣe kọ́lọ́ wájú kọ́lọ́ ní kò ní tiẹ̀ ṣe ni o. kò ní da báyìí ni báyìí. ọmọ ní kò ní da ni. wẹ́rẹ́ gbọ́dọ̀ yọ da inshallah. ẹ ṣe ìlú wa bàbá. Ah, ìlú dùn. ṣé ń gbádùn ìlú báyìí. kọ́lọ́ mọ́ fàìsàn kún fún wa àgbádùn kọ́lọ́ ń jẹ́ àgbádùn kọ́lọ́ mọ́ jà sàṣàn. wọ́n ní jagaba Ah, eh, kò ní ìdí kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa sọ yín gbogbo èèyàn ló mọ̀ yín àbí. wọn náà wà ló kàn á ló kàn ti kàn wá bí àgò báyìí. àbí ṣé ẹ rò pé bàbá ó sì lè túlù ṣe báyìí pẹ̀lú bí bẹ́tà bá dé báyìí. Ah, ọwọ́ ọlọ́run ni yòókù wà o pẹ̀lú bá ń ṣe ń wò lọ èmi o ọwọ́ ọlọ́run sáà ni gbogbo ẹ wà. ọlọ́run ló wà báyìí hmm. eh, ọwọ́ ọlọ́run ló wà o. Ah, kí ni a wá fẹ́ sọ nígbà tá a eh, gbogbo ẹ lè kankan báyìí. kọ́lọ́ mọ́jọ lè mọ́ wa jù báyìí lọ. kọ́lọ́ mọ́jọ jù báyìí lọ. but experience in as living in Nigeria. Ah. how e be. kò ètò wà ilé hmm. wa bá bàbá bàbá bàbá ń ah, ah. àwọn náà máa gbọ́ ọ̀nà ìlú ò dáa náà ìlú ò dáa ká gbogbo nǹkan Eh, eh, so guys, you have seen it for yourself. Honestly, the leadership style of this government eh, hmm, is telling on anyone. It's telling on everyone. We've seen a man from the north who climbed a very tall pole, you know, saying that he's going to like slump from there if Tinubu does not change the state of things in Nigeria. People are angry. People are hungry. I mean, nobody is smiling with the current situation. And guess what? Our political class don't care. They don't care. They believe, you know, they, they, they are there just for themselves and for their families. Despite this hunger, how many politicians have you seen, even in your own senatorial district, coming out to share food, to assist the people? How many of them? what, even though they they get money for all these community projects, how many of them have even seen visiting home? They will not. Tomorrow they will tell us they are representing us. So guys, the problem we have in Nigeria, I don't even know how to like describe the problem of Nigeria because guess what? The mistake that has been done during the last election will still repeat itself again. You will see people collecting indomie, rice, 1,000, 2,000, 5,000. And there will be one. no, oh, don't collect this money and sell your ATS. They will say, no, let them just eat for now. Now, people have sold their conscience. Some can't even pay school fees for their kids. Some can't afford hospital bills. Some can't even take care of their families. They can't even provide daily bread for their entire families. People are withdrawing their children from school. Hey, guess what? Some of these people collected one, 1,000. Some collected five, 500. Some collected, you know, rice and indomie and gari tied in waterproof bags. You have seen the extent to which Nigerians are the one destroying their own lives. Because guess what? If this politician come out to influence us and we all gather to say no, they will go home and think and have a rethink. So that when you are coming to vie for an office, you ask yourself if really you want it. But because they know that Nigerian populace can easily be bought over, guess what? That is their strategy. That is the only strategy they have. They come in, they now come and, you know, they will just give, they believe that they, they've saved money for the next election. Mm -hmm. That when the time comes, they will give you and you don't have any option. And then when you collect it, they, you just elect them. And they will go in despite their incompetence, eh, be, not being disposed. And <laughs> some of them are not even educated. You can imagine the criteria for you to become even the president of Nigeria. So low. They make it in a way that an Agboro can just come up one day. Anyway, a military man said one day, these Boko Haram people can even become the president of Nigeria. And it can happen in this kind of country. So guys, I don't know what you make of this video. Let me know your thoughts in the comment section below. Please don't forget to subscribe to the channel and turn on the notification bell. Thank you.